ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أبل lórúkọ ọlọ́run أترى قلقا atọrọ àti ìtẹ́ rẹ̀ àtòrí ajẹ́njẹ́tàn rẹ̀ báwọn bàbá wa ti tó lẹ̀ yorùbá nù ọmọ bá anabi wa muhammad. ẹsẹ̀ ń wòyá wa sallallahu alayhi wa sallam. ọlọ́nkọ́jẹ́ kí á ti jẹ̀ náà kọ́kárí gbogbo àwọn ará ilé anabi àti gbogbo àwọn sọ̀hábẹ́ anabi wa muhammad náà sallallahu alayhi wa sallam ó wá kárí gbogbo ẹni tí ń bá ń fẹ́ràn ànábì tí ń ṣe ń tẹ̀lé súnà rẹ̀ lóbi dídọ́ gbẹ̀ǹdẹ̀ àkìyàmà olùwàmásá akẹni kọ̀ọ̀kan wa náà kúnnù wa o ẹ dákun ẹja sàmì jàmá. mo kí àwọn àlùfáà mi ní ìkàlẹ̀ àwọn aṣíwájú wa. Mm gẹ́gẹ́ bí fadilatu Dr. Abdulgani owó yálé ni wọ́n ti wí ojú rí lánàá ọlọ́run ló fi ń sàṣíwájú dáadáa ọlọ́run ò ní jẹ́ máa padà sí aburú àwọn àlùfáà wa ní kí àwọn àlùfáà wa gbà fadilatu Sheikh Dr. Abdulgani abdulhamid akorede agbárí jìdóma. hafizahu allahu ta'ala wa ra'ah mo wá fi kíkí tiwọn mo fi kí àwọn àlùfáà wa tó ṣe pé bí ẹ bá ṣe rú ìdókòó yìí náà kí wọ́n pé ta ni mc àbáàgbà phd holder a lecturer in the university. Oh, bí ìbá ẹgbẹ́ bí ìjókòó yìí ti tó torí náà ikú wọn àbá àgbà ni wọn o bádùrù dín ọlọ́mọ pọn lé púpọ̀ èyí gba inú bàdùrù dín ní sọ̀rọ̀ Dr. Abdulgani owó yálé ẹ̀rí àpò owó yálé bẹ́ẹ̀ bá ti ń jòkójà méjèèjì yìí. orí ó máa tẹ̀lé. orí dé owó dé. ọlọ́run ní jẹ́ máa padà sí bọ́ọ̀. abdulkani tó lórúkọ wọn. abdulkani ẹsẹ̀. tó lórúkọ méjèèjì náà. ọlọ́run dúpẹ́ fún yín o. àmàlírì rẹ̀ púpọ̀ jazakumullahu khairan. ẹ rí i pé mo ń lo pronoun pé àmàlírì rẹ̀ a dúpẹ́ fún yín hmm. ó nídìí ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ìwà ń bí yìí mi lónìí àmẹ́jẹ́ tí àwọn àgbàlagbà náà mo gbọ́ àwọn bàbá wa láti ilé àlùfáà àbẹ́jì nílẹ̀ àlùfáà wa àbàbá wa ìmáàmù wọn ni wọ́n ń bẹ ń kalẹ̀ bàbá ọlọ́run ní bá dáadáa yín jẹ́ inú dáadáa yín náà ní ọjọ́ tòní yìí irú báyìí ọlọ́run níjọ́ tánlé yín o ìtánlé ẹnìkọ̀ọ̀kan wa náà ẹ dákun mo fi kíkì tàwọn bàbá wa àwọn bàbá wa ìmáàmù nílé àlùfáà ìbejì mo fi kí gbogbo àwọn aráalé ọkọ ìyàwó ẹkú ìnáwó ẹkú ọ̀pọ̀ èèyàn ẹkú oríire oríire náà ọlọ́run níbi odò burúkú ọ̀. mo rò pé bá a ti máa tó bọ́ bá rí bẹ́ẹ̀ dòkítọ́ ẹ̀yin lẹ́wàá gáìdì mi mo rò pé àwọn àna wa ni wọ́n mo rí bẹ́ẹ̀ tọ́ àwọn alhaji wa Abdulaziz orí lowó àà hmm. Badurudin owó yẹn èmi yìí ẹ dàgbọ́. owó gorí o. èèyàn nílò wá sáàkì yóò fi gbowó lọ ní báyìí. owó yalé àwọn ilé orí lowó bàbá wa orí lowó ẹ̀yin náà àkìyìn o ẹ kú oríire o oríire náà ọlọ́run níjọ́ dorí burúkú báyìí lọ́dọ̀ ọlọ́run púpọ̀ nígbà tí n kírun lọ́wọ́ mo rò pé lẹ́nu àwọn àlùfáà wa òkú òwò yàlẹ́ mo ti ń gbọ́ mi ti ń jáde mọ́sálásí ni ń gbọ́ pé kìí ṣe gbogbo èèyàn náà ní dárú ọjọ́ báyìí tọ́lọ́run pé ó kù kí ọmọ wa fi ṣe nǹkan fẹ́ fi ṣe ẹ̀rí kọ́nà ọ̀pẹ wa pọ̀ ojú tá a bá ń dájọ́ dùnú sọ́nà ìdùnnú náà ní kọ́nà já máa fi ṣe o ọlọ́dà kò má sọ ọjọ́ dùnú wa dọjọ́ ọ̀fọ̀ mo fi kíkí tí náà mo fi kí gbogbo àwọn ilé ìyàwó ọlọ́wọ́ bá wa kí n jù bẹ́ẹ̀ lọ. bí n bá lè máa kí ẹ̀dùnkú iṣẹ́ tẹ bẹ̀mí ìrò pé ń ráyè ṣe mọ́ ọjọ́ sì ti lọ ẹ̀rí bẹ́ẹ̀ ti bẹ̀ wọ́n lè pé ká dá oúnjẹ jíjẹ dúró díẹ̀ díẹ̀ náà ni oúnjẹ náà làwọn jẹ yàn wọ́n sì ti gbọ́ àwa náà gbọ́dọ̀ wá ya alábùkù hmm. káwá pé wọ́n máa gbé ẹgbẹ́sì yóò ní pẹ́ <laughs> ẹgbẹ́sì yóò ní pẹ́ pẹ̀lú ọlọ́run kò ní pẹ́ kíkó owó fi jẹun wọ́n ní bẹ́ẹ̀ bá mọ ìrẹsì jẹ ń bẹ bọ́bá mọ yẹn jẹ bọ́bá má mọ̀lá jẹ bọ́dà zẹ̀mọ́fìtà náà ń bẹ alhamdulilayi rabbil alamin. mo ní wíwà ń bí mi lónìí Badirudin tó jókòó yìí Abdulsalami náà wà ń bí yìí kí ló kọ àbúrò rẹ tó wà ní phd ń ṣe phd lọ́dọ̀ wa ní University of Ilorin ọgbọdọ mẹ́rin ẹjọ pa àbúrò rẹ mo jírí òun náà òun dà ẹ ẹgbẹ́ rẹ ni ọ̀dà ọ̀dà ó dàmórí lẹ́ẹ̀kan abdulkudus alfa mi gbogbo wọn orúkọ ma alfa mi ni wọn ọ̀la òun ni mo fi ń pe bí n bá ń logó náà pé àkìlí o àmọ́rírì rẹ o ó nítumọ̀ o hmm. àwọn alfa mi. فضيلة الشيخ الأستاذ جامع عبد السلام الفهد àwọn àlùfáà wa àgbà adama allahu hayata wa hafizahu allahu ta'ala wa ra'a ọlọ́run kọ́ mọ́sá bá ń sàlékún dáadáa wọn àdúrà kan náà lèmi máa ṣe fún wọn pé gbogbo ń tẹ́ ṣe láàrọ̀ ọmọ ọlọ́mọ ní dáadáa èyí tí ó jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ máa fi tọ́jú lọ́jọ́ máa nàka rẹ̀ sáwọn ọmọ yín gbogbo bí wọ́n bá dé ọlọ́run sì ń gbà ọ̀nà ọlọ́run gbà. bí n ti ń jáde mọ́sálásí náà ẹnì kan ò nídà àti sọ fún mi pé ohun tí n gbọ́ ti ń fi ègbó ṣe wá sí yìí ìmọ̀ọ́mù rìbọn àfa àbejì ni àfa mi lòun náà ọmọ àfa mi sàmàfùdín mo rò fóun bẹ ní Saudi àbí àbúrò mi tí mo béèrè láìpẹ́ yìí níjọ́ ní ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ń ó introduce rẹ̀ sí mi pé a phd lòún wà ní investor Ìlọrin lòún ṣe lọ́wọ́ ah, akramakumullah alfa àtọ́lọ́ ń ṣerú ẹ̀ fún kiri o alfa àtọ́ ọkọ̀ ìyàwó tòní náà láti ìlú ànábì sallallahu alayhi wa sallam bókiri ganu bí idnillahi ta'ala dáadáa bàbá yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àyè ò sí dókítà amẹ́gbàmíláyè díẹ̀ ọkọ ìyàwó àlùfáà ni kákànrán létí ni ń bò ń ti fi já àfáà ní bí n ti ń wo ìyàwó rẹ̀ yìí náà àfáà tù lòun rẹ̀ ẹ̀yin bàbá wọn ràn wọn létí ẹ̀kọ́ wọn àmúwu èmi láti express feelings mi ń tọ́ba àjẹkọ́ fún gbogbo ẹni tọ́lọ̀mbá ní ọkọ̀. As far back as the 19, I think 76, no 78 ni àwọn òbí mi kì í sí ilé kíw. Muhyiddin College of Arabic and Islamic Studies at a very tender age. látọdún yìí ni mo ti wà ní abẹ́ àmójútó àwọn bàbá wa tó jẹ́ àlùfáà wa àgbà ni wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé kéwù mọ́fìdì ọlọ́mọ́sá sàlékún dáadáa bàbá náà. wàbílẹ̀ tó ṣe Abdullah Jibril ìran sàkà hafidhahullahu ta'ala wọ̀rọ̀ ha. ẹ dákun ìgbà àsìkò yín o mo fẹ́ akẹ́kọ̀ọ́ mi ti ń sọ yìí ni o gbogbo nǹkan ló ní ọjọ́ tiẹ̀. gbogbo ń tẹ̀ rí Ridwan. Ridwan is an internationally reputable Islamic scholar anywhere in the world and a qualified and competent legal practitioner. àbá àtọ́lọ́run ti bẹ́ẹ̀ fún kéré. lórí ìdúwànà ọba mẹ́nu ilé èkó bọ́bá yìí pé kéwú ní ń ké lè fìdí ìgbò kọ owó bọ́bá sì tún mẹ́nu ebi lẹ gbọ́ọ̀lì tí wọ́n pílè díẹ̀ fún yín nìsín. ẹ̀dí tọ̀ tọ̀ ebi èlé lé gbọ́ọ̀lì. bẹ́ẹ̀ náà ni àwọn àbúrò rẹ̀ tí mo wí abdulkudu abdulsalam sharafuddin badrudin just a few days ago ọlọ́run kan tó gbogbo ẹ̀ ni one of my students tí mo ṣẹ̀ṣẹ̀ kọ́ tán ní LLM master's degree in law ni wọ́n ń pè báwọn kìí ṣe ìwé kéékèèké eh, master's degree in law LLM eh, eh, LLM wàláì just a few days ago hmm. ọ submit LLM hmm. dissertation rẹ̀ hmm. mo wá ń go through acknowledgement page rẹ̀ ṣe mo bá àwọn ọmọ wo kí mo kí lámọ́ yín mo kí yìí mo bá rí ló ní òun appreciate i appreciate my noble scholar my teacher. ìbá yàtọ̀ àkó yẹn owó tó ní. kàánú tó noble. aláhi làwọn nígbà tí èrì mo bá bú ẹ̀yìn náà mo bá dùn. ó ní sheikh sharafuddin jami abdulsalam. wàláhi làwọn kí láwọn máa parọ́ sí gàǹgàlà wa. ẹni tí ń wí lọ́ọ̀yà ni is a practicing lawyer mu na ní mo ń ṣe aráàbù ní ti kọ́ wọ́n kéwú. tó tún fi wọnú ìwé èsè kéwú kékeré lọ́kọ̀ inú mi tún wá dùn pé ó ti yẹ kọ́lọ̀ wo ṣe fáwọn bàbá yìí lọ. ẹ ń gbàgbé ní kí n wí o mo ní mo wà láti ọdún náà mo wà lábẹ́ àmójútó àwọn bàbá wa àgbà tí wọ́n ń ṣe mòbí rù wa tòní náà gbogbo ẹni tí ọba wa jọmọ kéwu Muyideen nígbà náà tá a máa ń pè ní tani ni interface Muyideen ta ni representation Muyideen to us gbẹgbẹ bẹ́ẹ̀ bá sá ti rí wọn kọ́lẹ̀ ẹ̀ máa ẹ̀ máa wà á mùdírù kọ́lẹ̀ ẹ̀ máa béèrè àwọn bàbá wa ah, ah, bàbá wa kéèkì àwọn ní pírísìpà ń náà àwọn bàbá wa bàbá Màdínà. ẹ wo tọ́lọ̀ ń ṣe fún gbogbo àwọn bàbá wọ̀nyí àwọn wa àgbà tí mo wí ní ẹ̀kọ́ ni o ẹ dákun gbogbo ẹni ọlọ́run bá ní káwọn ọmọ ọlọ́mọ wà ní kápá rẹ dákun ṣe bọ́ ọba ti lágbára mọ́. mẹ́jàmbá wọn gbogbo ń tọ́ bá ṣe ọkàn lára àwọn ọmọ ìjẹ náà. bàbá wa àgbà àwọn mòdìrú wa nítorí ní gbogbo wa ń kí wọn pé bàbá àfa àtọ́lọ́ ń ṣe wọlé ìfún wọn o bẹ́ẹ̀ bá mọ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn náà tiẹ̀ máa wọn ọ̀gá fún èyí tó ń gbéra ga tí ọmọ wí kìíní. Hmm. káfó lè pé this year àwọn ọmọ mi mẹ́rin wọ́n gba phd hmm. lẹ́ẹ̀kan náà in different fields hmm. in Nigeria and abroad. ọmọ mẹ́rin. ọmọ mẹ́rin lọ́dún kan ọkùnrin sọ ọmọ kéwùlà tó wí o biological children ọmọ tí bàbá yìí bí lójú ayé wọn náà káwá mọ̀ sọ ntọ́lọ̀ ti yọ lára wọn ní ọmọ kéwù lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni bàbá wa ṣéèkù náà fọ́ bí lọ́tún ṣéèkù amínú lọ́ọ̀ Ibrahim àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n tọ́jú wa an bàbá wa bàbá Madina ọlọ́kọ́mọ́sá fẹ́ wọn àwọn tí àwọn tí lọ bọ́lọ̀ ọlọ́kọ́mọ́sá àṣàlékún kí á ti bẹ̀rẹ̀ fún wọn. Abdulhakim bẹ́ẹ̀ Canada lónìí is an engineer ó parí engineering rẹ̀ with a first class degree a first class degree honour in engineering wọ́n á ní ìwọ́n ọmọ yìí ò gbọ́dọ̀ lọ <laughs> ẹ́ nílẹ̀ Haúsá pé ó jókòó yàn yín hmm. àti fún ọ iṣẹ́ hmm. ó tún wá lọ kàwé kúwé he was in Qatar for his masters wọ́n tún fi Canada nísìnyí doing his PhD in engineering. odidi hmm. alukurani sì ń bẹ lórí rẹ̀. Abdulhaki bá ń kí alukurani báyìí bí àbá tó dúró yìí náà ni ah. àwọn microbiologist tí wọ́n tún jẹ ìmọ̀ọ́mù. <laughs> ẹ sẹ́ni pé ọlọ́run ṣe oore fún mùsùlùmí tó pọ̀ àmọ́ kó wọ́pẹ́ kó wá náà kẹ́kọ̀ọ́ là ń torí ẹ̀ wí ẹ̀rí táwọn bàbá tá à ń wí yìí wàláhì bí èèyàn bá láǹfààní àti mójútó ọmọ ọlọ́mọ tọ́lọ́ lára wọn o. èmi rí kéwùn ké lára àwọn àlùfáà wa wọ̀nyí. tẹ́bí tí àwọn òṣàzù wa jánu là ń wí lónìí. ẹ rí i pé èmi ò pé wọ́n ló kọ́ mi rí Abdulsalam bí bá béèrè wọn kí ni èyí ńlá wọn òṣàzù ńkọ́ gbogbo ọmọ Muhyiddin tó wà Muhyiddin ní seventies eighties sí ìwú yìí àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn táwa náà jù lọ lé kéwú. ọmọ ẹlòmíì ní ustaazu ọjọ́ bí ustaazu ti wá ti tajà tẹran nínú kì í ṣe àbú ishaq mi léjìlé kéwù rọ̀lẹ́ àrẹ́rùn. <laughs> it was a coincidence nírọ̀lẹ́ àná à ń ké òṣèlú dídì. àwa kéde bí a view tí wọ́n ascribe to attributed to al-Ustaz Abu Ishaq al-Isfarahi. mo wá bi àwọn ọmọ kí ó gbé ìjẹ́ yìí mẹ́ni tí ń jẹ́ al-Ustaz yàtọ̀ fún àwọn Ustaz tọ́wọ́ atálé tọ́ ti tọrọ àti kọ́bọ̀ nísìnyí nínú kéwú fẹ̀yìn mi ò sólò ìfẹ́kẹ̀ wọ́n yẹ pẹ́ lomi ní alùsáàzù àbàbà yìí dábàá ní alùsáàz ọ̀sẹ̀ nìkan tí ń jẹ́ bẹ́ẹ̀ abu ishaq alùsáàz dábàá ní wàkọ́ọ̀lẹ̀ ishaq gbogbo yẹn ti bẹ́ẹ̀ làwọn ṣáàzù àwọn ṣéèkù wa bàbá ọkọ ìyàwó lòdì níjọ náà bẹ́ẹ̀ yẹn bá ti ní àwọn ṣáàzù ah jẹ́rìí hmm? níbi àdánwò ti dénú àmọ́ ẹlòmíì ní ustaz Muyideen àbá bàbá wa bàbá ọkọ ìyàwó yìí hmm. òun ló fi mẹ́mi lẹ́nu Abdulsalam èmi ọ̀mọ ọkọ mi pè wọ́n dìbò hmm. tí pàdé gbé àwọn ustaz ńkọ́ ẹ má rò pé àwọn òṣàzù tòsí tìsí ní wí o òṣàzù. àwọn òṣàzù bí bẹ́ẹ̀ ti láwọn ará Benin wíńdò ní àwọn ògbójú àbá. tọ́ kọ́nà àbúrò ìpele yìí náà mo wí mo fi gbé microphone kalẹ̀ ó dùn mọ́ni bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ jẹ́ àmì hal jazaa'ul ihsani gbogbo ìgbà tí àwọn tẹ bá ẹ tún bí ẹlòmíín náà àwọn tọjú ọmọ kéwù mú ìdí ìgbà náà àwọn sẹ́ẹ̀kù wa sẹ́ẹ̀kù wa Ustaz Jamiu èmi ò mọ ẹ ẹ ẹ lè pé eléyìí níṣẹ́ wọn <laughs> àwọn wọn kọ yín náwó àwọn wọn kọ yín sọ́rùbù hmm. àwọn wọn kọ yín fíkìwù. <laughs> bọ́n bá tún wá di ayé ìgbà òun ni ẹ di Ìlọrin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ káwọn ọmọ wa wọ́n wá ṣe tíátà àwọn òṣàlù fún mi. nígbà wọn bá tó ṣe ṣáádá ẹ àwọn ọmọ ìwọ tó kéwú ní agbo ìwọ tó ń fi èbó lágbo ìwọ tó kọrin wà láì òṣàlù náà gbogbo ẹ. gbogbo ẹ lọ́lọ́run sì fún wọn ẹni tó bá mọ̀ wá gbogbo ẹ lọ́lọ́run fún wọn gbogbo tẹ̀ rí lára àwọn ọmọ wọn yìí wọ́n jogún ẹ̀ látara wọn yìí òṣàlù bá ló kò sí area tí wọ́n lọ tẹ̀ ní rò pé wọ́n mọ̀ nǹkan míì sí. kóró fi máa ń nùwé láti gbà wọn náà láti mọ̀ wọ́n bẹ́ẹ̀. wọ́n wá ń ṣe wàhálà yìí téèyàn ọmọ wò ó pé akin ah, bàbá yìí fẹ́ gbà gẹ́gẹ́ bí àwọn bàbá wa mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí yìí wọ́n ń ṣe wàhálà téèyàn ó wò pé ní ah, ṣe wàhálà ṣe wàá pọ̀ tó báyìí. òun ní òun náà rí lára àwọn ọmọ wọn yìí wà èso wàhálà òrè o wọ́n sì tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni pẹ̀lú òkú ọlọ́run gbogbo àwa tí wọ́n rè ń gbà náà gbogbo ìgbà tá a bá rántí wọn pẹ̀lú àdúrà là máa rántí wọn ọlọ́run kọ́ mọ́ sàṣà lékun dáadáa wọn. mo kí àwọn ustaazu púpọ̀ mo mọ̀ pé gẹ́gẹ́ bí àṣà wa lọrin èmi ò rí kí wọ́n yà yín lónìí tẹ́lẹ̀ nígbà táwọn mọ́mú ti wá yà yín <laughs> mo ti mọ̀ pé àwọn ò ní wá <laughs> àṣà dáadáa ni. Eh, ẹ dákun ẹ máa wá nǹkan àgbàlagbà ránṣẹ́ àmọ́ mo fẹ́ jíṣẹ́ mi fún wọn ẹ dákun ẹ ni mo tún kí wọn mo tún ṣàdúrà fún wọn ló kọ gbogbo àwa ọmọ tí wọ́n rè ń gbà náà ọlọ́nkọ́ mọ́ sáà ṣàlékún ẹ̀sán dáadáa fún wọn o ọlọ́nkọ́ ṣàlékún ọkọ̀ san fún wọn bí kí n san fún wọn láyé yìí títàlì kì í àmọ̀ wá pọ̀ jù bẹ́ẹ̀ ni. tọ́ ká má wá ṣàbòsí àwọn jàmbá tó jòkó pé wọ́n ti ẹ̀ bá wà. Eh, ọ̀rọ̀ ọ̀stáàzù nìkan ni wọ́n sọ. <laughs> Eh, bó ti bó ti rí lẹ́mí mi ni mo fẹ́ express rẹ. ni oh. mo fi ọ́ jẹ́kọ̀ọ́ fún gbogbo wa e tún repeat ẹ̀ má wo kí ni wọ́n wọ́n eh, gbogbo gbà táwọn bàbá yìí ṣe wàhálà yìí náà ń fún wọn ah Allahu Akbar gbogbo yìí àwọn bàbá ara àwọn ọmọ ilé pé bá ní tí wọ́n èjò táyà mọ́tò wọn ò àti ilé ìdá lè báyìí. èmi bàbá yọ ọmọ wà lónìí. ìkọ́ bá lónìí. ìkọ́ bá lónìí. wàhálà rẹ pọ̀. wàhálà rẹ báyìí pọ̀. ẹ lọ sọ ṣe lè lọ ṣe ní wàhálà lónìí wa ń kọ́ gbogbo wa là ń rántí wọn pẹ̀lú àdúrà o àwọn tó wà láyé nu ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ ẹni tó fi lọ ọ̀dọ́ ọlọ́run ọba náà ọlọ́run kọ́ máa ṣàfihàn lẹ́kùn tó wọn ń da wàhálà ẹ lọ́ọ́ wádìí ọ̀rọ̀ ta gbangba kọ́ ẹ lọ wo ohun tí ọlọ́run fún àwọn bàbá wọn yìí lára ọmọ wọn tí wọ́n bí ẹ rí i pé wọ́n ń tẹ̀sán tẹ́ tí wọ́n sọ ọlọ́run kọ́ mọ́sá tí wọ́n gbà pẹ́ ògbó ni wọ́n wá rí láyé yìí èyí tí wọ́n rí láyé kìí àmọ́ ọlọ́run tó kọ́ kọ́ jù bẹ́ẹ̀ lọ. tọ́ àwọn ìyá wa bẹ́ẹ̀ ní wọ́n fẹ́ sanwó àwọn sáà ẹ̀mí ọ̀ gbọ́dọ̀ wá gbowó níbi ìyàwó bá dírù. kò sí nǹkan kan ó níbi tí ó yà. Bẹ́ẹ̀ bá sì mú wá yóò ríbi tá a kò sí. Àwa tá a já arúgbó yìí, màá ní wà. Àwọn náà wọ́n kọ yìí. Àwọn náà wọ́n kọ yìí àwa arúgbó sàwájọ nínú ilé rẹ̀ sì ṣàdúrà fún wa bẹ́ẹ̀. ìyá ní tẹ́lifí ní pé àwọn ọmọ yìí láti ṣe kí. bẹ́ẹ̀ wọ́n tọ́jú àwọn àgbàlagbà náà wọ́n ní gbogbo àwọn tí wọ́n táwọn dìde yìí àwọn òṣàṣù wa yìí náà wọ́n mọ̀ pa àwọn lẹ́sìn. bẹ́ẹ̀ ti ṣe kírun bẹ́ẹ̀ ti ṣe wọ ọdúnṣẹ́ aláìsẹ́ náà bẹ́ẹ̀ ni màá lè wá fún wa. bẹ́ẹ̀ mà pé wọ́n ń kọ́ gbogbo ayé náà ti sè é. bẹ́ẹ̀ni bí n bá tún sí rédíò ń gbà mí ìfọwọ́gbẹ́ gbọ́ òṣàjà ohun ni ò yí padà.

lẹ́yìn ó rí i pé àwọn bàbá wọn yá tọ́ ọlọ́kọ̀ọ́lọ́ ọ̀sán wọn lẹ́sẹ̀ dáadáa ẹ mo ti wàá gbéyàwó kan kan náà àwọn pòfẹsọ kọ́ńtìrì bẹ́ẹ̀ wọ́n ń wò mí mo ní bójú rínu. ẹjọ́ tèmi ọ lọ sàúdí sẹ́mọ̀kọ́ mi ké kí làwa mọ̀ pé àwọn mùdírù ni mú tàbí mi wá lẹ́ òkun wọn. <laughs> mo sì délé ìwí. wọ́n wá ní bọ̀dádáwọ́dẹ ẹlẹ́ga yọ lọ sáǹpù rẹ̀ ní ẹ́mbáàsì ńdọ́kejì àárín ìgbà wọn máa gbàjọba nàìjíríà tí wọ́n gbé kọ́fíù kalẹ̀ wàláhì làbí gbangba ní ti ń wù yìí sheikh wa sheikh mudiru ọlọ́run ni ọ̀dọ́ lọ́pọ̀ mú wa. wọ́n sì wà nílé wa lókè ìlú aláṣọ pé abdulrasaq ta yóò kó tàbí bá àárọ̀ ọ̀la ni wọ́n ń jí lọ kó lọ ẹ́mbáàsì wọ́n sì wà lè wà jẹ́ after six ọ̀gbọ́dọ̀ jáde máa ń six nítorí ọmọ ọlọ́mọ. wàláhi làwí. many things. lódì náà bẹ́ẹ̀ bá rí bọ́lọ̀ tí ń san bàbá yìí lẹ́sẹ̀ dáadáa wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. gbogbo ẹni tó bá sì nírú opportunity bẹ́ẹ̀ dákun wọn náà ṣe bẹ́ẹ̀. Eh, téèyàn gbà pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́ mọ́sá àbáwá san wọ́n lẹ́sìn dáadáa. náà ọkọ ìyàwó àwọn àlùfáà wọ bọ sọ̀rọ̀ àbẹ́mi ọ sọ̀rọ̀ àfáà ni ọ àfáà tèmi tún ni ọ eh, kọ́mọ kí ó tún máa ṣe wá sí bàbá eh, ọwọ́ náà ara wọn yìí tọ́ àbẹ́mi ọba gbogbo àwa jẹ̀mọ́ sọ̀rọ̀ lọ́kùnrin àti ní ohun ìmọ̀ wíwá o ìmọ̀ wíwá o wọ́n ní kí bá dúró dín náà mú jẹ́ mẹ́. ẹ rí tí mo fẹ́ hadith méjì náà ni ní kùmà tí màá fi kùmà tó fún mi. ọ̀kan jẹ́ ti àwa ọkùnrin ọ̀kan jẹ́ ti ẹ̀yin ìyá wa obìnrin. عن حكيم بن معاوية القشيري القشيري رضي الله تعالى عنه رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم ما حق زوجة أحدنا عليه قال صلى الله عليه وسلم أن تطعمه أن تطعمها إذا طعمت وأن تكسوها إذا اكتسيت وفي رواية إذا اغتسلت وألا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت أي تنظر جدا قرآن النبي ومحمد صلى الله عليه وسلم ọ̀kan náà àwọn àgbà sọ̀hábí anẹ́gbẹ̀wà muhammad tá ń pè ní hakim ọmọ muawiya al-kushairi radiyallahu ta'ala anhu òun ló ní mo wá bá nẹ́bí ìjọ kan mo wá bí pé ẹ dákun kí ni ráìtì tíyàwó mi ní lọ́rùn mi kí ni wọ obìnrin mi kí n kọtọ̀ má sì gùn ẹ dákun tàwọn ọkùnrin nù ẹni wọ́n tó bí lọ́rọ̀ ni wọ́n bí èsì rẹ̀ lèmi fẹ́ kà fún yíyí kíkówó dákun kọ́ yẹra rẹ̀ wò wọn àhàkíìmù ni mo bí anábì pé kílẹ̀ tọ́ tó bìn mí ní lọ́rùn mi tí nǹkan lọ́mọ́ sí anábì ní sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ẹ̀tọ́ tí gbogbo obìnrin ní lọ́rùn ọkọ ẹ̀ tí ó gbọ́dọ̀ mẹ́sẹ̀ àǹtòtìrìmà ha ìdá àtọ̀rìmìta. lópin ìgbà tí wọn náà bá ń jẹun wá oúnjẹ tí ìyàwó rẹ ọjẹ lópin ìgbà ìdá ń ta lópin ìgbà tí wọn náà bá ń jẹun ó di dandan wá rẹ náà bẹ̀. ìtumọ̀ ẹ̀ náà tún ni pé ìdá àtọ̀ ẹ̀ńkà irú oúnjẹ tó o bá ń jẹ ó di dandan ẹ̀ náà ni o fún ìyàwó rẹ bọ́kùnrin mi bá ní owó lọ́wọ́ ìgbà wọn ni ọ̀wà mọ the best restaurant in town bẹ́ẹ̀ ni a mọ̀ wọ́n wọ́n máa ń lọ ju item seven lọ náà bá lówó lọ. nígbà wọn ni ọ̀wà mọ ibi tó ń jẹ́ dáa sí jù ilé oúnjẹ àfẹ́ máa dá akọ ní kọ́mọ́dà gbà dára àgbàtà yìí wọn yàn àpolówó ẹnìkan yàn àwọn náà mọ̀ ìwọ́tọ̀ ń lọ bẹ́ẹ̀ mọ̀ ọ̀ ń sẹ́lọ̀ wọn o yóò wá ní ah, yóò máa dùn rẹ̀ nú ah, ìtẹ̀yẹ bá gbẹlẹ̀ yóò gbé fún ẹyẹ nù èèyàn ni wọ́n èèyàn ni wọ́n gbogbo àwọn ọ̀rọ̀ ṣètánì tí yóò ní jẹ́yàn tètè mọ̀ bóun kọlu gbọ́ ọlọ́run ah, àyẹ̀ náà kọ́kọ́ tó ju ara ẹ̀hún ìtẹ̀yẹ bá gbẹlẹ̀ yóò gbé fún gbogbo ọkùnrin tí ń lọ jẹun ní hòtẹ́ẹ̀lì tí ń wá the best restaurant in town bọ́ba hmm. lówó lọ́wọ́ bọ́ba hmm. wa délé yọ wà ná two thousand síyàwó ẹ̀ lápò ẹ̀ mọ́nẹ́jì ẹ̀ ah, two thousand ah. kò tó dé jẹun lọ́wọ́ làwọn ìgbà yẹn lò. kò tó à ebi rẹ ti dáhùn kí n wù yìí ah, yọ jẹun five thousand jù bẹ́ẹ̀ lọ́mọdé àwọn lóúnjẹ tí ń wí yìí àwọn lóúnjẹ àdánwò ni ọba àwọbẹ omo mi iye kan náà lọ́sàn ẹ̀ mẹ́rọ àwọn oúnjẹ o àwọn ọ̀bẹ <laughs> mo ti wọlé ọjọ́ de. ẹlòmíì o tún wá gbé àlè lọ́bẹ̀. gbogbo ẹ̀ la ń rí o gbogbo ẹ̀ làwọn àfáà ń kìlọ̀ fún yín o. ẹ pàdé ẹlòmíì ẹ̀ nílé kí àgbà àgbà oníyàwó ní ọlọ́mọ ilé ọwọ́ àjòkó sí rẹ́sọ́ráǹtì oní five thousand oní three thousand ẹ bá wá délé. ilá alásèpọ̀. ilá ilá ẹ ẹ ẹ má ní jẹ báwọn náà. Eh, eh, eh, kí ni wọ́n wí ìdé ìdéjì ni wọ́n fà wọ́n kí ni gé ìdéjì gérigéjì tó ọ̀yọ́ ọ̀jẹ̀ gérigéjì tí wọ́n náà gbọ́ pé gérigéjì wọ́n fún wa. Mm. ẹjọ́ tó gba gérigéjì ọ̀hún náà ọmọ bí oúnjẹ ti dùn táwọn obìnrin rẹ náà mọ̀ pé a gẹ́rígẹ́dì dùn lónìí. <laughs> àǹtò tẹ̀ ẹ́ mà á. ìsìláàmù dáa púpọ̀ ẹ wo bó lúwa ti gbé e kalẹ̀ lèyìn fi kíkú sáàtì mi sáàtì wà máa ń kú di rọ alẹ́ yìí rí kú hu wà yóò fi mi má àtàwù lọ. ọlọ́run ọba déédéé ee ẹjọ́ tí dérígèjì ọlápò òní náà tọ́ ọ̀rẹ́ ti oúnjẹ tó dùn. olùwàlẹ́rẹ́ jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń dọ́nà. kọ́dà bọ́bọ́ wá dọ̀la tó bá pé gàrí náà lọ́kàn ẹ̀ jọ mú. àmọ́ gbogbo ọkùnrin tí ń lọ dọ́gbọ́n yẹjú ara ẹ̀ nì gan wà nùnùnù bọ́bá bẹ́ẹ̀ wọlé pé bá ní ní ìdí ìjẹun ó rojọ́ láì mọ́. ń tò o ẹ dákun gbogbo ọkùnrin wa ọkùnrin mi ọ̀mọ́ láìda yóò ra èlùbọ́ yóò ra ẹ̀wà yóò ra ìrẹsì kódà yóò ra gàrí hmm. ó wá pé ìyàwó òun náà gbọ́dọ̀ wá ẹran àti ọbẹ̀ sí kódà yóò pé ẹ̀dá kan ṣe ń àwọn èèyàn tún máa kíjà ìyá kí ni òdúgbò lọ́dọ̀ ọlọ́run ọkọ rẹ ra ìrùbọn ní òtún ọgbọ wọn náà gbọ ó múra ní o ẹ dákun bá a bá fẹ́ jọmọ lẹ́yìn ànábì ẹ dákun ọ̀rọ̀ àwàdà kan ara ń tí èèyàn lè dúró wájú ọlọ́run tí ó rojọ́ sí òun ni kọ́ máa mójútó kí ìyàwó rẹ̀ ọ̀jọ̀ àmọ́ o ò ti lágbára mọ́ olúwa láàgbé tẹ̀ lágbára kú. àmì ìta kìlọ̀ ni pé kéèyàn ọmọ lọ jẹ gẹ́gẹ́ mi gan kọ́ wá ṣe pé ọ̀tọ̀ ni tí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ń gbẹ́ lé ẹ̀sẹ̀ ni o à ń tò tẹ̀ ẹ́ màá ìdá ọ̀tọ̀ ẹni ráìtì bá nàbì jẹ́ ń kà á sallallahu alaihi wasallam wàtàkùsùwà ha ìdàkàsẹ́ ìta gbogbo àwọn ọkùnrin ń bo láwọ̀ ànábì ni bọ́ọ̀ bá ti lópin ìgbà tọ́ọ̀ bá ń wọ aṣọ máa dáṣọ fún ìyàwó rẹ̀ náà a ń mọ̀ ẹ́ máa ń nà wá lónìí. ta ni ó mọ̀ ní díútì pé ìyá kínní aṣọ mo ti ra aṣọ fún ó ti tóṣù méjì lọ́ọ́ ra aṣọ ọdún márùn-ún kọ́dà lómi yàtọ̀ fún pé wọ́n sí láti rẹ̀ jẹ́jọ́ fẹ́yàwó pé lọ́ọ́ mọ́gà aṣọ báyìí wá lóòsì á sì ha ọ̀pá báyìí ogún ọdún ẹlòmíì ọ̀rá sọ fún ìyàwó rẹ̀ kódà kò tó ti lójú kí ìyàwó tó wá òkè àbá kí ní aṣọ yìí sí i mo ra ọ̀pá mẹ́wàá kẹ̀kẹ́ bíbá mú márùn-ún bẹ́ẹ̀. yóò tún ra yọ̀bọ̀. ìyàwó dáadáa. ẹ ọkọ bùnú ọkọ bùnú bí ìyàwó bá dá ọkọ bùnú ọkọ bùnú. Hmm. ẹ dàkún àbúyàn o ọ̀rọ̀ ànábìlà ń ka o anabi ni wà á ń tàbùsùwà ha ìdàkùtàsáìtà. irú tó ń wọ̀ bí wọn náà bá ti ń lè dáṣọ fúnra rẹ̀ máa dáṣọ sí ìyàwó rẹ̀ lọ́rùn. right ni kì í ṣe privilege. kì í ṣe privilege àtọ hmm. is a right ẹ̀tọ́ ni tó gbọ́dọ̀ fún. Hmm. ẹ dákun mélòó lọ́mọ mẹ́nu àwọn ọkùnrin lónìí. kọ́lẹ̀ lómi ó rí i pé ó strange pé à mà tún dá sọ fún ìyàwó ìjọ dá sọ fún ìyàwó rẹ̀ nígbà wọn yàwó àti pé àwọn ti kó ni wọ́n kò fún kò fún ló pé. wa kọ́ bá ti ń sọ bá náà máa ló jẹ nígbà náà máa mú àfáà ni àti gbogbo àwọn tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kíní yìí kọ́ńtọ̀ ti wọ̀ kọ́ wa bẹ́ẹ̀ bàbá fẹ́ jẹ́ mùsùlùmí àfi o máa màgbà tí pé a káwọn èèyàn ó rí ọ pé o débì kan tó ẹ ra sọ wọn wá ní ọ̀pá márùn kí wọ́n wá sọ fún ọ pé ẹ̀dọ̀ mẹ́wàá lè ní mi kó o lọ́jà ìyàwó mi náà rẹ̀ ọkùnrin rẹ̀ nù ẹni ọjọ́ ànẹ́bí ni. bí wọ́n bá bú ọlọ́run yìí ọ́. ولا تضرب وألا تضرب الوجه níbo lọkùnrin wọ̀ àti gbogbo kí ilé ànábì gbìyànjú. ànábì ilé wọ̀ ni haramu ni ò gbáyàwó ẹ̀ lójú. ò sí kí ni. ọgbọ́dọ̀ kí ọkùnrin mi pín in. ìdí ti bẹ̀rẹ̀.

ẹni náà gbọ́dọ̀ báyàwó ẹ lójú èèwọ̀ ni èèwọ̀ ni. ẹlòmíì bọ́ bá tiẹ̀ wá kọ́lẹ̀ ẹlòmíì ní bílálà lé múyàwó. iná ìlànà wà iná ìlẹ́yìn fọ́ọ̀tì o, kéèyàn kéèyàn kéèyàn tún kọ́ bá ìgbádùn débi pé ó tún ní ògbókò ilé fún ìyàwó ọ̀nbábọ̀ ọ̀nbá ọ̀nbá ọ̀nbá ọ̀nbá Ah, ah. ọlọ́mọdé àgọ́. àwọn ọjọ́ ti lọ mo sì fẹ́ tún máa dín ìdí délẹ̀ báwọn àgbà wa bá yọ̀ǹda. ó di nǹkan mẹ́ta o hmm. gbogbo ẹ̀yẹ ká máa de o anábì ló wí o sallallahu alaihi wasallam. wàlá tó kọ́ bẹ̀. anábì náà gbọ́dọ̀ búyàwó rẹ̀ ara hmm. àbí ọmọ sílé gbogbo ntí ọjọ́ bíbà tí à ń dá lẹ́bi tí èkó ń lọ dá rẹ̀ bẹ́ẹ̀. pé ọmọ aláìní rẹ̀ ọ̀rọ̀ burúkú ń bẹ̀rẹ̀ ní ọkùnrin mi méjì ń bẹ̀rẹ̀ ní obìnrin mi náà àmọ́ tọkùnrin ó burú kọkùnrin ọyọ lẹ́ẹ̀kì ebú ọkọ̀ mọ gbogbo tí tí ebú àkùnà lè dáhùn ẹ̀yìn. àjọpọ̀ ọ̀rọ̀ táyà ẹ̀ ọmọ tí wọ́n bá bí léèrè òdodo ni nígbà yẹn bá ń rán sílé wọn pé àwọn àwọn ó ṣèṣì la bàbá rẹ náà àìgbógun ẹni o akramakumullah tọ́ ó di mẹ́rin the last one ẹ̀dá kan ẹ̀dá gbọ́ ilé yìí náà wa alla tahjura illa fil bayt ànábì ní gbogbo bíjà ti lè dé ààyè òdì wà pé kíyàwó mi ọba mọ̀ pé n tóun ṣe ọ̀dà ọwà nù tẹ̀lé abẹ́ ya èyí jẹ́ kí ìyá akínyìn ọmọ pé n tóun ṣe lónìí kọ̀dà pé kọ oúnjẹ fún un kọ́nà yín kọ oorun fún un níjọ́ kan ìjọ́ méjì tí ò gbọ́dọ̀ pọ̀ àmọ́ ànábì ní kò gbọ́dọ̀ débi pé jáde ńlẹ́yìn àyè òní sunlé lónìí. àbí ìwọ náà tiẹ̀ wá jáde kọ́ wá bàbá ti nípa àwọn ti bínú lọ nbọlọ àti ẹ̀ anabi ní gbogbo àyẹn obìnrin ló dì ọ within the four walls of the house láàrin inú ilé yín ìbẹ́ǹtì inú ilé yẹn jọ ah, ó lè pé wọ yàrá tó bá wá obìnrin rí òun náà wá sí àkókò ah, ṣe bàbá alámẹ́rin kí ni mo ṣe àkókò ṣe o. àmọ́ kò gbọ́dọ̀ débi pé ọ̀yàyà ẹ̀rù ẹ̀ tó fún ẹ̀bọ̀ ọmọ rí. ẹ̀sọ̀ ọlọ́run jíjẹ ní ní máa ta sí mi náà léjì ni ẹ̀rù ẹ̀ tó fún yàtẹ̀ tó tóbi. ọkùnrin bí ọmọ àgbà. inna lillahi wa inna ilaihi raji'un ẹ dákun gbogbo ọkùnrin tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ànábì ni o dákun mójútó kọ́ ká jẹ́ mùsùlùmí o tọ́jú ọmọlẹ́yìn ànábì o tọ́ ẹ̀yin yá wa àgbọ̀dọ̀ parí apá kan ànábì bẹ́yìn náà sọ̀rọ̀ ìyàwó wa lónìí ànábì báyìí náà sọ̀rọ̀ ìjọba ànábì ọ sọ̀rọ̀ tí ànábì wa sọmaráìsì gbogbo ntẹ̀yìn ní lọ́rùn níwọ̀ fáwọn ọkọ yín in just one sentence. sallallahu alayhi wa sallam. sentence kan la nẹ́bí ẹ̀ka lẹ̀ rẹ̀ náà. gbogbo wọ̀tí tàǹkà máa ń rọrùn yìí nígbà tá a nẹ́bí ó kó gbogbo ẹ̀ pọ̀ bọ́lọ̀ ń bá ní ó yé obìnrin nínú júmùlà kan sentence kan péré. àmọ́ nẹ́bí kọ́kọ́ ṣe ń tàǹkà ní preamble mọ̀kọ́ dínà ọ̀sọ̀ àwọn àwọ̀ kan kó tó débi tí ń lọ níjọ́ ilé ànábì ń pé idha sallat al-mar'atu khamsaha wa samat shahraha wa hafizat farjaha wa ata'at ba'laha dakhalat al-jannata min ayyi abwabiha sha'at ẹwú ọ̀rọ̀ náà ti dùn sallallahu alaihi wasallam ẹ̀yà wẹ́dàgbẹ́ máa gbọ́kùn ìdásọ́lẹ̀tì mọ́ràtù hamsaha alábi lóbìnrin tó bá kí wákàtí márùn rẹ̀ tó pé wọ̀sánmẹ́ ṣaharaha tó gbàwẹ̀ rọ̀mọ̀dánà rẹ̀ tí ò kí wàhálfíìgọ́t farujáha ó sì pàǹtọ́lọ̀ ní ọpamọ́ ní private party rẹ̀ ọ̀gẹ́ntì ọ̀yọ́ wọ̀ọ́wọ́ wà àtọ́ àti bàálà ó sì tẹ̀ láṣẹ ọ̀pọ̀ ọ̀tẹ́ ọ̀rọ̀ tí yóò jù báwọn lọ wá àtọ́ báàlà ó sì wà obedient to her husband. ọ̀tẹ̀ láti ọkọ ẹ̀. ọ̀tẹ̀ báàlù bẹ́ẹ̀ àti àti bíbí yorùbá ti mú báàlù nù. wá àtọ́ báàlà.

ànábi lóbìnrin tó bá ṣe báyìí kí lọ́lọ́run ìsàn lẹ́sàn ìyàwó ẹgbọ́ ìró dùnú hmm. wọn lóluwọ́ sọ fún obìnrin bẹ́ẹ̀ bọ́ bá ti jó àlìyá mọ̀ pé gbogbo lẹ̀kùn àlìjẹ́nà ló sì kalẹ̀ yìí èyí tó wọ ni o tú sí bẹ́ẹ̀ ọgbà wọlé. dákàlà ti jannata min ayi abwabiha ṣà èyí tó bá wù ní ojú ọ̀nà yọ sọ wọ́n ṣẹ̀ṣà ni wọn ò ní ti gbéyàwó ọgbà àpọ́nlé ńláńlá ni mo fi ní gbogbo ń tẹ̀yìn ní lọ́rùn ẹ̀yìn ìyá wa tó jẹ́ àwọn ọkọ yín kọ̀ o wá àtọ́ ahad bá ń là á sàfihàn láti ọkọ rẹ̀ lẹ́yìn tó bá ti gbogbo àwọn ojúṣe ẹ̀sìn yìí tán kí ni ìwọ ọkọ rẹ lọ́rùn rẹ òun ni pé gbogbo nǹkan bá fẹ́ ni ọba fẹ́ n kò sí kóun lọ́kọ rẹ hmm. èyí tí o gbọ́dọ̀ bá a fẹ́ òun ni bọ́ bá fẹ́ ta kóńtà nẹ́bi lànẹ́bi bí ṣe mú kọ́ dì o ẹwà nẹ́bi tọ́mọ̀ rọ sọ ànábì yẹn bọ́bá ṣe kí ni bọ́bá kírun wákàtí bọ́bá dáwẹ̀ bọ́bá sọ abẹ́ ìyẹn ni pé ìtò ní tẹ̀láṣẹ ọkọ rẹ ni ìtọ́ bá ní mọ́ kírun nú tọ́ bá ní mọ́ gbàwẹ̀ nú tọ́ bá ní àwọn náà òfin kúnrin rẹ ee kò sí nǹkan kan náà kọ̀ fí àwọn ọmọ yìí tọ́jú òpolówó ààrẹ àbí báwọn kọ́gbà ọtí àwọn ṣe é ṣe gègé báyìí ọmọ kí n táwọn yókè máa ń kẹrin. yá ọ̀gá síta ni kọ́ máa polú ààrẹ ọ̀gbọ́dọ̀ tẹ̀ láti ọkọ̀ débẹ̀ òun là nẹ́bi fi tó pé gómìnà bá ti máa àṣẹ́tọ̀ ọlọ́run lè yín ẹ̀ṣà ti ọkọ̀ ah, àmẹ́ rí obìnrin rẹ hmm. ìyá kínní ń bọ̀ lọ ń lọ ẹ mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi kínní ah mo sì fẹ́ kí a ṣe kínní kan báyìí lónìí ò nílé lọ tọ́ ọ̀dà ń sọ fún un pé ẹ̀mí wá obìnrin rẹ àmọ́ kí ni èèyàn ilé lọ́kọ̀ kí n má lọ rẹ o <laughs> ilé lọ́kọ̀ gbogbo yẹn ní ní gàdí ẹ̀ yóò ṣe wá lọ́kọ̀ tí ò wá ní lọ́rẹ̀ ọ̀lẹ́ àwọn èèyàn lára mi ni ọlọ́mọdé yẹn ò lò kó parun kí n tó ju microphone lẹ̀ alfa wa nẹ́gẹ̀rì Abdulwahab wọn ò sí ń bì lónìí ara àwọn ọmọ jùsà jamiu tọ́lù náà ẹnu ẹnu àfa nẹ́gẹ̀rì mo ti gbọ́rọ̀ yìí wípé ìyá wa kan oko kọ̀yá náà òfìsí kò fi ṣe sàárà àbí àjẹyà àgbàlagbà èmi náà fi ṣe sàárà àwọn bàbá ọlọ́mọ sá gbà ń sàárà. Yorùbá mọ̀rọ̀ sọ púpọ̀ bàlágà fọ́ wà rí bàlágà òfin ṣe sàárà. Wọ́n ní ìyá ìyá àwọn èèyàn rí i pé gbogbo ń tọ́lọ̀ ń lọ́mọ òkú díẹ̀ fọ́ kankan lọ gbogbo wọn lọ́lọ́run ló kà fún. léyìí tá a sì mọ̀ pé láwùjọ wà yìí irú ẹ̀ sábà mọ̀ wọn kọ́lẹ̀ nìkan bí nínú ètò ń dòní àkàràmọ́kùnmọ́ ìpè ṣé bẹ̀bẹ̀ ni bí ẹ ṣe mọ̀ ìjà ah, níṣẹ́ tí wọ́n ń dùn tí ń dùn tí ń dùn yóò fúra mu náà kò sínú òfin bẹ́ẹ̀ kìí ṣe dandan pé kó yíwọ́ fún yẹn <laughs> ọlọ́run lè jọ́ máa dùn ọ́n gbáà kí ìdá ìjẹ́ náà ọlọ́run kéwu yóò bá ní kí àkọ́kọ́rọ́ ah, máa ń ṣe díẹ̀ ọlọ́ba ni yóò ṣe díẹ̀ èèyàn gbà àmọ́ kò gbọ́dọ̀ máa ṣe díẹ̀ ń kò sí nínú súnà ọlọ́ ó ṣe mi láti bí wọn ti bí wọn bí wọn wọ sàárè ló gbádùn mi gbá lẹ́yìn ọmọ gbogbo ẹ̀kọ́ lọ àwọn royal royal family ìsàwí yọ ọmọ ìpáwọn èèyàn òdìyà rí <laughs> láti látòrí ìtẹ́ dénú sàárè wọ́n ṣẹ̀ṣẹ̀ define fáwọn pé ẹ dákun what is ìyà. wọ́n tó lọ bí i. what is the definition of ìyà wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wí fáwọn ni àwọn ọ̀mọ́ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún yẹn ibi à ń lọ ni pé wọ́n ní ìyá ayọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ rẹ̀ ń wá ń ya àwọn èèyàn lẹ́nu pé àkẹ́ ah, ah, ti wá yàtọ̀ báyìí gbogbo àdúgbò ọmọ rẹ̀ báyìí ọmọ rẹ̀ irú mi ti ń ta fáwọn bàbá wa lẹ́ẹ̀kan yìí wọ́n ní àwọn èèyàn wá tọ pinpinpinpinpin wọ́n padà gbọ́rọ̀ lẹ́nu ìyá yìí. ìyá kí ni kílẹ̀ máa ṣe kílẹ̀ ń ṣe fọ́nà tó fi ṣe báyìí bẹ́ẹ̀ yìí. ẹ lè lọ́ kàn fáwọn bàbá ànágbè nínú ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ mi. àwọn mọ̀ ìyá àwọn bẹ̀rù. wọ́n ní ìyá yìí wá sọ fáwọn èèyàn gbà wọ́n tọ̀ pínpínpín tó fi tọ́ òun ò ní nǹkan kan ní tóun lè kóun ṣe fọ́lọ́run tẹ̀yìn náà ṣe àmọ́ gbogbo àwọn ọmọ wọ̀nyí tẹ̀ rí mi bí wọ́n bá lọ eh, bóun yóò bá máa wí gábàzì ìyá ọmọ nǹkan bí nǹkan bá fẹ́ le fún wọn bẹ́ẹ̀ wọ́n wá wọn aránṣẹ́ sí òun pé ìyá ẹ má dákẹ́ àdúrà o òun ọ̀wá ní nǹkan kan tóun máa rántí bọ́kan nu wọn bá ti ní òun òun wà nǹkan báyìí àbóun tẹ̀ nǹkan báyìí kéèpẹ̀ òun wà kọjú sọ́lọ́run pé ọlọ́run dákun wọlá bàbá àti wí fún mi náà nù wọlá ha ní ní bẹ láàrin mi àtọkọ mi akọmọta nà ọmọ fọmọ ẹ wọrọ kí ni ń jẹ báwọn ìyẹn ni pé àkọ́ á sí báàlà á ìyá yìí lòun ò gbọ́ ọkọ òun lẹ́nu rí. wọ́n bá ti wí náà. ó wà á fi wí bẹ́ẹ̀ fọlọ́run pé tọ́ ọba pé báwa àfa àti ń pé ọ dáa bí mo sì fi sínú pẹ̀lú bàbá àwọn ọmọ yìí ọlọmọta lànà fọmọ. ó nígbà tí ọba bíi jíjọ́ kejì pé tó ń wí wọn ti. sẹ́rí pé kọ́dà kó tó di pé yọ wà lè jẹ́ náà lójú ọ̀nà tó. ẹ̀yin ìyá wa ẹ má wo èsì opportunities yín ẹ jẹ́ yín náà láti kéde látàyè torí náà ẹ dákun wá àtọ́ àti láṣẹ ayé rẹ̀ ọ̀sọ́lọ́lọ́ wà lánàbí yìí wọn.